عليكم ورحمة الله وبركاته Thank you. الأول الصوت الثالث توحيد الأسماء والصفات lábẹ́ àwọn ìlú ọ̀sán àwọn ọ̀sán ìṣẹ́ ọmọ aláṣọ ìgbà orúkọ rẹ̀ aṣọ ọmọ aláṣọ orúkọ rẹ̀ ìṣọ́lọ́ ọmọ aláṣọ ìgbà orúkọ rẹ̀ òní àwọn ọ̀sán ọlọ́run

ọ̀nà wúlá sí máa mú òṣìṣẹ́ ọlọ́run nígbà tí a fẹ́ máa wọ́n wúlá òṣìṣẹ́ orípọ̀ sí àìsí ìgbẹ̀sọ̀ ìṣẹ̀nà á sí àtúnṣe ìjọba ìjọba òun ni ọ̀nà táwa tó ń tàn pọ̀ láti lè fi máa wọ́n ọlọ́run àwọn òṣìṣẹ́. Báwo bá ṣe wúlá dáa? àti ìkọ́ àti ọ̀pàdọ́mọ́ àti ẹ̀dùnkùnlélé àti ìlànà láti ìlànà kalẹ̀ láti fi gba orúkọ náà àtàwọn orílẹ̀ àti ìlànà عليه هنا أنها على سنة والجماعة من أصحاب النبي صلى الله عليه وسلم فمن بعدهم يؤمنون لأن جميع صفات الله جل وعلا ثابتة في الكتاب والسنة صفات حقيقية لا مجال لها. Àpáàlẹ́ ìlú pàtàkì ní abẹ́ ilé ìlú. Òṣèré Adúná Hálà Súnà ìgbà ìjọba. Ẹ̀rí àwọn Hálà Súnà. Nínú àkàrí Nàbí ìsọ̀lọ́gbọ́ ọ̀rọ̀ àìlọ́wọ̀ sọ́dọ̀. Ó bẹ̀rẹ̀ láti àwọn àájá ìlú ìjábùsọ̀ ìbẹ̀rẹ̀ náà. àwọn sàárè àtẹ́bí fún àrùsùn náà àwọn ọkọ̀ àrùsùn náà wọ́n fi lọ sálà àwọn ọmọ ìṣẹ́jú wọn náà nínú الذين يتبعون أصحاب النبي صلى الله عليه وسلم في العقيدة والعبادة والمعاملات أو قالوا له السنة ثلاث òun àwọn tó ń tẹ̀lé lánàá àwọn ẹni àkọ́kọ́. Àwọn ẹ̀kọ́ ẹ̀ táwọn tó ń tẹ̀lé àkọ́kọ́ ó gbọ́dọ̀ pé àwọn ẹni àkọ́kọ́ bẹ̀rẹ̀ lọ wa. Nínú ọgbà ẹ̀rọ náà jẹ́ pé àwọn sáwọn ìfúnra wa. Nígbà bá wa yìí. Àwọn tó máa ń sábọ̀ àwọn aráàlú náà.

ẹ̀dá máa mẹ́sẹ̀ látọ̀ sọ́kọ̀ ọ̀rọ̀ àyàjú àgbàwọ̀ àwọn ọ̀sàkọ́jú àwọn ìgbà àwọn ìgbà ní ìjọba làwọn tẹ́lẹ̀ yóò ní sọ ẹ̀ẹ́dẹ́ sọ́lé àwọn àwọn àwọn ìgbà ní ìlú wa nínú àgbàwà àwọn àwọn ìgbà àkọ́kọ́ nínú ẹ̀dá láti àwọn àwọn ìgbà tó ń bá wọn kàrà rẹ̀ sábà lè rí gbogbo ìgbà àwọn ìgbà tó ń bá wọn kàrà rẹ̀ sábà lè rí àwọn ọmọ ẹgbẹ́ wọn sábà lè rí الذين وصفهم الله سبحانه وتعالى في الإسلام والإسلام àwọn tó tọ́ ọ̀rọ̀ tó dé ní àti ẹ̀ tó ní ẹ̀tọ́ láti jẹ́ náà tó láyé tó láti jẹ́ náà tó fi ẹ̀jẹ̀ fún wa kí àwọn ilé wọn lè wá. Àwọn ilé ìwé ni wọn àwọn àtàlẹ́ ẹ̀ àwọn àǹkẹ́ ẹ̀. Àwọn àti àgbàgbé ọ̀rọ̀ àlùsùn náà àti jàmá nínú àtàwọn ìnàbí láti ní àwọn àtàlẹ́ àtàlẹ́ ìwé لأن الجميع صفات جل وعلا إذا كان ربما الله سبحانه وتعالى الثابتة àwọn òṣìṣẹ́ pé ó wọ́n rẹ̀ sí ìta káàkiri pàdé ọlọ́run ìbáyìí ọlọ́run ìbáyìí wọ́n súnmọ́ Abang hari satu hari dia ada di bilik kotor di rumah kan? Abang hari semua yang kita kopi kita di satu hari dia di satu kita hari dia ada dua tahun dua tahun itu dua lagi dah ada dia ada apa apa kau ada ada apa apa ẹbí kan ẹbí kan ọ̀dà ní mú. Àwọn ọmọ àwọn ọmọ Lọ́dí, àìlọ́ ìdánwò lẹ́kọ̀ọ́ kan. Lọ́dún ní ẹ̀ ọ̀dà. Òṣùwọ̀n ọ̀sán ní ọjọ́. Ìgbésẹ̀, ìgbésẹ̀, ìgbésẹ̀. ìlú àwọn obìnrin lọ ìtọ́jú ìrọ̀lẹ́ ìlú ìlú ìlú ìlú Ìmọ̀ àti kíyà

ما يلزم ما يلزم يطلبون يطلبون يطلبون يطلبون يطلبون وصفي وصفي يطلبون يطلبون ثانيا تدخل الغرفة المخلوقة على الحقيقية على الحقيقية تدخل الغرفة àwọn ọmọ ní àpò èèyàn ẹgbà lórí tó bá ní àárín wọn fi ẹ̀rù. Èyí ṣe ẹni tí èsì ẹni èsì ẹ̀rù tí wọ́n fi fi ẹ̀rù yẹ kí ni ọ̀dá lòrùn. Àyá lórí ìdarí, àyá wáyé àlòrùn. Bí àdàbò ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀ tó yìí. Àwọn ìṣẹ̀lẹ̀ tí ẹni àwọn ìgbà ìṣẹ̀lẹ̀ ìgbà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lágbájá ó yà ọ́ lọ́wọ́ lágbájá ó ẹgbẹ́ olùkọ́ ẹgbẹ́ ó ń wé èyí. Lágbájá pé òun ní Àwọn ẹ̀sùn sọ tàbí gbogbo òòrùn tó ń ìròyìn ọmọ kò túnmọ̀ náà mí lẹ́gbà káàkiri ẹ̀kọ́ ní ìlú sẹ́kì tó lè rẹ̀wọ́ ó túnmọ̀ náà mí sábà pẹ̀lú ìlú ní ìlú kọ́ àti jírí gbogbo nípa ìròyìn ọlọ́run ní sáré ọkọ̀ náà àwọn arìnrìn àti ẹ̀kọ́ náà ìgbìyànjú ìlọ́run ẹ̀mọ́ àdéjọ́ ìkànnì máa. Adúgbò ẹ̀ka kẹ́kẹ́ lọ́wọ́ tó ń lọ́gbà bẹ́ẹ̀ látàná lórí lórí kò sí láti rí nù. Lápòjú rẹ̀. Nínú tó ń lò lọ́wọ́ wà ní wọ́n ti jọ́ tó yìí lọ́wọ́ àìní. Yàtọ̀ lọ́ ní kí èso rẹ̀. Ọwọ́ náà ó wà nínú ọwọ́ wọn. Sẹ́wọ́n mo ní bàbá bà wọ́n máa ń lo lẹ́kùn ó máa ń túmọ̀ àtọ́wọ́n lòun àbí bí ẹwà tó máa ń bọ̀ ọ́. Wọ́dà wọ́n ní lọ́wọ́dà lẹ́kùn yẹ́kùn sọ̀rọ̀ ìgbà náà. wọ́n ní lágbájá oúnjẹ ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ kò sọ pé oge mọ́ra lòkú òṣèré ọmọ ní ẹni òṣèré ọmọ fún làkú kò wà. Ìdílé ọmọ ilé ẹ̀yẹ lórí òun ni àgbàrá kọ́ńtà ọwọ́ ìyá rẹ̀ lórí òun tí òde òun. Àwọn àgbàrá ọ̀sọ̀ rẹ̀. Báwo ló ṣẹ̀ṣẹ̀ yọ kú? Ọ̀rẹ́ alága àìsẹ̀kẹ́ tó ẹ̀sìn ẹ̀yọ̀ láì lọ́wọ́ ẹ̀sẹ̀ tó fún òun kí ni ẹ̀sẹ̀ gẹ́gẹ́ ó mọ̀ wọn ìpínlẹ̀ ilé ya. so ìròyìn lẹ́yìn fọmọ ọ̀gbìn ọ̀pá lọ́wọ́ bá a lè ọwọ́ àbí ẹsẹ̀ kí nǹkan bí inú àwọn èdè wa àgbọ̀rọ̀ tó ọwọ́ kí nǹkan bí ọwọ́ yìí ọwọ́ ọlọ́gbọ́wọ́ ẹ àgbọ̀rọ̀ tó ọwọ́ pé bóyá tí wọ́n gbà lórí bí àìlè àtàrà àgbọ̀rọ̀ tó. òṣìṣẹ́ bá wà nàìjíríà ọlọ́ọ̀bá mi tọ́lá ní ọlọ́ọ̀bá tọ́lá ọlọ́ọ̀bá ní ẹsẹ̀ wọ́n fi ọlọ́ọ̀bá ẹsẹ̀ tí bá wà pè ní ẹsẹ̀ ẹsẹ̀ àbí ẹsẹ̀ lọ́wọ́ mi. so àwọn àbúrò náà dá kọ bẹ́ẹ̀. Ìwé ilé àgbẹ̀wò tí ó ń sáré ní ìrìn rẹ̀ sáré mọ́ sáré ní mọ́rùn-ún fún yàn fẹ́jọ ní dáàbò náà. Pé bá dákẹ́ ìdáàbò náà, ó bá lóòwò gbà pé níbi àwọn ìròyìn tọ́mọ̀ ọba lókè yìí tó fi ń lè mọ́ ara ọkọ̀ hàn. Àbálòpọ̀ ròyìn táwọn ìrìnlẹ̀ tọ́mọ̀ ọba tó àti ìtọ̀lọ̀ sọ́lọ́ kẹ́yìn وهو ضعيف عند ذلك كثيرا الانسان لغم له إذا رجعوا إذا رجعوا يمكن قبل أن هذا سنة والجماعة من أصحاب النبي صلى الله عليه وسلم فمن بعدهم يؤمنون يعني الجميع بقدر الله جل وعلا الثابت في كتاب والسنة مفاد حقيقية لا مجازية Ìtúwọ́ rẹ̀ ní pé lápẹ́ àwọn ìtàyọ̀ ọ̀nà àmì àtẹ́bí kí ní ìlò lápọ̀. A bèèrè pé ìdánwò ẹgbẹ́ kò sí àpámẹ́ ìhárápà kan nínú àwọn àpáẹ́ àwọn ọmọ àwọn àpá ìtàbẹ́rẹ́ bá tó ní ìlànà ìjọba ìjọba ìjọba àwọn ọmọ tó wà lọ́mọ kí ẹ̀ kí ẹ̀ lọ ọmọ láti ẹ̀ lọ àwọn ẹ̀rọ àpá àwọn ọmọ ìjọba àwọn ìyẹn ti gbé àwọn ìfáàtọ̀ ọkọ̀ kan wọ́n ti dà nínú rẹ̀ rárá ẹ̀rọ ọwọ́ ọ̀rọ̀ náà.

ابن حجاج النووي عبد القادر بن محمد ترى الرسول عليه على طعم كلامنا او على عمادنا الموت يرفع مرات من الامور في في عدد كبير على يتفضل العبد والمسألة المسألة والمسألة أخرى لا يتعرض إلى رسول جملة من العلم تأخذ المسألة المسألة عموم وبالتالي وبالتالي عدد المسألين عدد المسألة ومسألة كما في الإنسان أولئك وقعت ذلك àwọn àṣìlá yìí tí ó kù gbogbo bá kẹta ní ayé tó rọrùn ó wà ní àgbà rẹ̀ bí wọ́n lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n rẹ̀ láti wọ́n lè náà náà rẹ̀. Bẹ́ẹ̀ bá ń rẹ̀ lókè ọwọ́ ọ̀rọ̀ ojú ọba rẹ̀ ẹni tó ń rà lọ́tẹ̀ rẹ̀ olùkókó olóko wọn tó yọ òkè ní gbogbo àkókò àwọn ọ̀rẹ́ lọ́wọ́ òun ní olè fún àgbèrè ìgbàlá àbúlé àbájá ọkọ̀ kí ló wà tọ́wọ́ wọn fi sọ àwọn àìsàlẹ̀ bá jẹ́ màmá ẹ̀. tí ò fi sọ ní nígbà tó wà ìdálẹ́ ìgbà àbẹ́ àgbà àbẹ́ ìjọba. nígbà tó bá àgbà rẹ̀ ṣe pé à nígbà tí àwọn ń ta pé ọ̀gá tó wà ìtọ́jú ló wà sí wa. ìyá rẹ̀ àpárẹ̀ ṣe mọ́tà lọ́sẹ̀lẹ̀ àtúntò àdúgbò ọ̀hún. Káwọn àpá lọ́dún ìbáwọ̀ ilé ní wọ́n wí منهج àwọn àbá bá ti mọ̀ sí àábùn pàdánù àlùfáàlì. Àwọn sáré ló pẹ̀lú wa níbi ọ̀rọ̀ ẹ̀sìn wa wá sí ẹgbẹ́ o kẹ́kẹ́ lẹ́yìn pàdá àbá àbí ọ̀rọ̀ wọn láti lè o ọ̀rọ̀ àbí àlejò láti àtẹ̀lé kọlọ lójú ẹ̀rí láti àrẹ́fẹ̀. Ọ̀rọ̀ tó ní láti wá lọ pé wọ́n á lọ pé ìgbẹ́ àwọn akọ́kọ́ bá kò ní ìrora gbogbo ilé ẹ̀rá rí àyàrá. Bá ti sọ̀rọ̀ nípa ìka àti ìka lórí ẹ̀. Wọ́n á ti sọ̀rọ̀ yìí. Wọ́n wọ́n mọ̀ wá débi débi débi rẹ̀. Wọ́n ò ní wọ́n mọ̀ wá débi débi òkú ẹ̀rọ ara rẹ̀. Tó bá wọ́n parí òun ẹ̀ka tó pàṣẹ lẹ́kọ̀ọ́ máa kó wa sọ dáadáa bá wọ́n ti jọ ìgbà ẹ̀sìn lẹ́lẹ̀ ẹ má lu ọ̀rọ̀ tó ti ní àgbà lórí ajá tó lè yí kẹ́ni máa fẹ́ bí bá fẹ́ ẹ́ fúra ìdàmì ìdílé bá ti fà mọ́tàlì sí fún ajá lórí fúnra ìdàmì àṣàyọ̀ àná kọ́ńdà àyọ̀ àbúrò àti bá lẹ́yìn tí wọ́n ti wà wọ́n ti àbá àgbà wọ́n ti rí ìdílé òfin ìlọ àwọn àgbàjẹ ló ń mú sọ lára níbi àwọn àfihàn ni wọn ò ní sọ lára níbi níta òwúrọ̀ máa rẹ̀ wọ́n máa sọ lára òwúrọ̀ máa rẹ̀ gbogbo tó kọ pápá gbogbo tó fi àbájẹ́ ìdáyé ìlú láyàmù ìjọba tó máa wọlé láti wà fún ara ilé ẹgbẹ́ ẹni kí ẹ sọ àtúnṣe àwọn àbáyé á tó àti di ọ̀rọ̀ máa ń ṣáàjì mọ́ bàbá rẹ̀ ẹ̀tọ́ àtẹ̀lẹ́nu. Torí pé lọ́wọ́ ti máa bá ìgbé ìgbúdọ̀ ní Nàìjíríà lónìí. Mo ní bí àjà lọ́dún lọ́dọ̀ àfárẹ́ tó ti ọ̀rẹ́ tó kọ̀ sí ní ti àwọn àbáwọlé ní àbáwọlé àfẹ́ ẹ̀ẹ́dáwọlé tó lára ẹ̀rọ yìí. Ìgbà àwọn òṣèlú tó ń gbà wọn lọ́wọ́ pé ká má lè pọ̀ àbáyé àbábáyé ti ọ̀gá ní ara ọba ti lọ sí yíò ẹ̀rọ tó ń bá mi lọ wáyé àmọ́ ti di ọ̀rọ̀ wáyé sára wọn ń tọrọ wá sí wọn. àwọn àti àwọn wọn ti sọ ọ̀rọ̀ ara bẹ́ẹ̀ mo sí àbúrò ní mo sì sọ ọ̀rọ̀ ìyá rẹ̀ mo ní níbi tó ta wọn nù. àwọn tó bẹ́ẹ̀ atọ́lọ atọ́lọ kọ̀ǹtílẹ̀ àdéhùn náà. àwọn ọ̀rọ̀ ìyá rẹ̀ káwọn aborí pé akẹ́kọ̀ọ́ sí abẹ́ àgbà àwọn èèyàn táwọn ọmọ sí abẹ́ ilé àgbọ̀rẹ́ àgbàlá àwọn ẹ̀rọ. wọ́n bèèrè ilé ìtọ́wọ́ ìrẹ̀ bàdáró ọ̀ṣọ́ àti ọ̀dọ́ ọmọ wa tó wà ní ẹgbẹ́ ọmọ ọ̀pá. Ìbéèrè wo ni? Wọ́n dá ọba bèèrè ọwọ́ ẹ̀yìn àtàmílò wọ́n tàbá wọ́n ti dá owó owó ní ìlú àti ilẹ̀ láti mọ̀ ọ̀gbọ́n ìyá owó lórí àjà owó wá sí àwọn ọ̀gbẹ́. Nígbà tí ayé ní ìjọ ẹ̀rọ sọ́nà ìwọ̀n Ìjọba ti á bẹ̀rẹ̀ ìlú kúrò láì náà rẹ̀, ìjọba akẹ́rẹ̀ ìjọba lókọ̀ lọ́lọ́ ẹ̀dùn lókọ̀. Òbí bá ti jẹ́ lókọ̀ rí. Àwọn àwọn táàtọ́ tó gbà jẹ́ ọmọ bí ẹ̀rẹ̀ ní yóò tó lè káwọn. Tí àwọn aláwọ̀ ẹ̀rọ lókọ̀ rí. Àwọn ọmọ ẹ̀rọ rí. Àwọn ọmọ ẹ̀rọ rí. Nínú àwọn ẹ̀rọ Ìjá ìṣẹ́ tó ní ẹgbẹ̀rẹ̀ tó yá ẹgbẹ̀rẹ̀ obìnrin tí tó sì bàrá ní o. Gbogbo náà pé ìgbẹ̀rẹ̀ àwọn tí láti àwọn ilé ìgbẹ̀rún ọmọ ìwọ̀n ìgbẹ̀rún ọmọ àwọn ọmọ ìrẹsẹ̀ ọ̀fẹ́ àti àwọn ilé ìgbẹ̀rún ọmọ ìrẹsẹ̀ Nígbà ìgbẹ̀rún ọmọ ẹ̀mọ̀ wo láti ó máa jẹ́ àwọn ọmọ ìrẹsẹ̀ kò sí lára àtúnṣe àwọn àwọn ọ̀gá àwọn Kò sí lára ìlà. Àbẹ́bẹ̀ àti wà ń kíláàsì àwọn ọ̀rọ̀ pé kì í táwọn ti náà máa ká àwọn ẹ̀sùn wọlé lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀mí ìyá ọ̀pọ̀lọ́ báwo kí ó tó rẹ̀ ọ̀ sí ìṣó mi rẹ̀ ah ah gbọ́dọ̀ ló fẹ́ gbọ́dọ̀ ló fẹ́ ó ta ara fẹ́ ara fẹ́ àwọn ẹni nínú yóò àpapọ̀ ẹ̀dá lọ sí ìlú àwọn ọ̀rọ̀ àti ẹ̀gbọ́n tó sọ ní ẹ̀dá tó ẹgbẹ́ tó àwọn tí ó rọ̀ lọ́mọ àìsọ̀lá tí ó tọ́wọ́ àtẹ̀lára wọn. Èrò ń gbà wọn ilé abẹ́rẹ́ nínú lọ́pọ̀. Wọ́n sọ sí wọ́n fi wọ́n sí lẹ́yìn ọmọ. Wọ́n lè lọ́wọ́ fún wọn lọ́wọ́ ọkọ̀ ọ̀rọ̀ yẹn. Wọ́n lọ fún wọn dáhùn. Wọ́n dáhùn ẹ̀rí ìdáhùn dáhùn. Àyè ìgbà tí wọ́n lọ́wọ́ àlọ́ ọ̀rọ̀ wọn. Sọ́dọ̀ bí àwọn àti ìlọ́ta nípa ní ọ̀sùn ọ̀rìn tó sọ lára lẹ́gbẹ̀ẹ́ náà àtàkàrí àwọn àríwá ló lọ. Ibi tó lọ sí ọ̀rọ̀ lọ́sọ̀ àjò tó ti sọ yóò wù lọ lẹ́tẹ̀ẹ́. Àwọn òkú lẹ́tẹ̀ tó ní ìtúlẹ̀ bá lọ́kọ́ ẹ̀ka lé tó lọ́wọ́ ẹ̀ka ẹ̀ka láti ṣe ìgbà àwọn ará ọmọ rẹ̀ lọ́wọ́ Kálá lọ́kọ́ dàbí, àtàwọn ará ọmọ rẹ̀

anybody. If we make our way, everybody might have any problem, not to leave the ball. Àwọn kò sí mọ̀ tó nà àbáyé. Ibi tí mo rò pé ibi tọ́lọ́ ń lọ bá ti tó nà. Ẹni orí iṣẹ́ tó ń tòkó bàbá rẹ̀ ní mú. Olúwa ara lọ sí ẹ̀rọ tó mẹ́rin ní kájú bàbá rẹ̀ lọ́ọ̀bà ni. Àwọn ìlú obìnrin tó bá ti lọ́wọ́ láti lò. Bàtọ́ àdàgá bí àwọn ọlọ́lá ti ta ara rẹ̀ tó sọ bá àwọn ìjẹ̀lá yóò. Tó bá ta tó ló ta lọ́wọ́ rẹ̀ tó bá rẹ̀ tó bá rẹ̀ bẹ́ẹ̀. Ibú ọ̀sán lọ́wọ́ rẹ̀ bàbá rẹ̀ ti dùn títí ní wọ́n tẹ̀lé ayé rẹ̀ ọ̀rẹ́ tó kọ́ lórí rẹ̀ lọ́wọ́ rẹ̀. Tàbí méjì kò sára kò sára bí ìwọ̀n sọ̀rọ̀. Ṣùgbọ́n ní ìgbésẹ̀ àti ẹgbẹ́ náà tó bá ti ní jẹ́ kí ẹ̀kọ́ èdè mọ́ tó lọ́wọ́ ẹ̀yìn òwúlò wọ́n rà nàìjíríà ọ̀gá lọ ilẹ̀ pàdá ágbéru nàìjíríà ìgbà ágbéru nàìjíríà ọ̀gá ní ìlú tí ilé ìtọ́fẹ̀ ilé àwọn ẹ̀wá sí pé ọkọ̀ wọn náà ìgbà ìgbà àwọn káyọ̀ tí wọ́n ti ń ṣe ìjọba wọn ní adìẹ ẹ̀wọ̀n ọ̀rọ̀ ẹ̀sẹ̀ àgbẹ̀rẹ̀ yìí ẹ̀sẹ̀ ẹgbẹ̀rẹ̀ ìjọba ìjọba tẹ́lẹ̀ ìyàwó tẹ́lẹ̀ Wọ́n ń bẹ́ ní sáàrùn ìjọba, wọ́n ti wọ́n ti wọ́n láyé lábẹ́ ọ̀la ẹ̀sìn, wọ́n ti jọ àwọn ìgbẹ́ Wọ́n tẹ̀ lọ́wọ́ ọ̀gbà tí ó ti lórí ìjọba ẹ̀sìn, ó ti gbà àwọn máa ń bá lùlọ rẹ̀. Gbogbo ilé ìlú wọn jẹ́ àfikún ìròyìn fún àdúrà àfikún ara. Ẹni ìmọ̀ náà. Sábà bá kalẹ̀ ọ̀rọ̀ wọn yóò. Ọ̀rẹ́ rẹ̀ ni. Wàdé ọ̀rẹ́ tẹ́ ti rẹ̀ tẹ́ ti rẹ̀ máa ń wá lọ ka fún bọ́ọ̀ náà. Àyíká lè fẹ́ lè fi ọ̀rẹ́ náírà. Pírẹ́sẹ̀ntì. Lọ́dọ̀ ta owó orí wọn. Àwọn ìṣòro ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ fẹ́ sí nígbà tó lọ́la àwọn ìwé gbogbo tí abáfá máa ń kàn nípa ọlọ́run sábà ní àdé nípa ọlọ́run ṣe bá mú àbí ìyàgbọ́lá ìyàgbọ́lá àbáfá wọlé léwu àbáfá wọlé léwu àtọ̀tọ̀ àti kí àtàlẹ́ yìí. àbẹ́lẹ́ àyẹ̀kẹ́ tó wáyé láti wá sí màá láti tó bá wọlé àjọ àyẹ̀kẹ́

التعويل التعويل تعويل في لغة ويذكرها ما يقول تعويل التعويل الألوهية في لغة Thank you. قال وقد نقل الحاكم إلى بلاد الأندلسي المالكي من أقر قبله إلى البالي من أقر به إجمال أهل سنة على ذلك يوضع توحيد pé ọ̀tá sọ yìí pé gbogbo sípà ọlọ́run tọ́lọ́ orúkọ ọ̀pẹ àwọn ọ̀hán abájọ́jú rẹ̀ lọ́gbà pé ìgbàgbọ́ àìsùn náà ti gbogbo aláì gbọ́dọ̀ náà kò sí àtúnṣe lórí lórúkọ rẹ̀ yóò wá lóṣù náà. وذكر الرجل واحد من المتأثر منه إجراء السلام على ذلك. على الوضع عليه الرقم 现一三、现在为地、现在为啥？昨天刚完工的，我们刚刚在我这里就下班的话，这个，然后听到说我做了武汉，做这个做的，然后我们俩就在叫他们，你发说啊，你这个人啊，必须你什么家里爱家人，两家一住，我现在得到为按照我这个，按我的发的，你当时明白。 láì àpọ̀. Wọ́n ní àwọn ọ̀gbẹ́ ìfọ́nà sí wa tí bàbá òun àgbéjáde ó jẹ́ olùdókòwò ọba rẹ̀ ó ṣe ní àpọ̀ òdodo ní yẹ̀dí omi dàda yìí ààrẹ. Ọmọ lọ́wọ́ wa ti ọwọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀kọ́ owó ti sàn mí. Àwọn ọmọ lọ́wọ́ ó lọ́wọ́ lé ó lé lè ó lè yọ ọwọ́. Bọ́wọ́ ti yé kí á lọ́wọ́ àlọ́wọ́ wọ́n á wọ wọ́n ti ọwọ́ tó yọ ọ́nà fún wọn tí wọ́n á tó o ti lọ sí ìlú ilé ìwọ̀n wọn. wọ́n ní àwọn dábà àwọn dábà mi àwọn dábà mi wà láwọn ọmọ àwọn ọmọ ìlú ọmọ àwọn ọmọ ẹ̀sìn rẹ̀ bóyá ìwé àti àga tó wá kẹ́ ẹ̀yìn ìwé. àwọn ọba bìmà àti ìmọ̀ tó ẹ̀sìn owó ẹ̀sìn owó ẹ̀sìn owó rẹ̀ tó ọmọ àwọn ọmọ tó ti fi lé ìwé ẹ̀sìn ẹsẹ̀ tó ọ̀pá mọ́ ẹ̀dẹ́ ìrìnà ó ti lé lé ọ̀nà ṣe ẹ̀sẹ̀ láti ẹ̀ àbájẹ́bẹ̀rẹ̀ ó ti lé bájẹ̀ ṣe ní yàtọ̀ ọ̀nà ọwọ́ tọ́nà ọ̀gá ni ó ti lé lé bí ọ̀nà ọ̀gá ṣe ní ìkámẹ́ta wọ́n rẹ̀ ní ọwọ́ náà ṣe bẹ́ẹ̀ náà ni ọwọ́ ti wáyé kámẹ́ta wọ́n rẹ̀ bẹ́ẹ̀ òwe ti gbóná máa ń alẹ́ ìyẹn lólu àlẹ́ ìfásitì الوارد في الكتاب والسنة مثل ìtumọ̀ ìtumọ̀ àwọn òyìnbó tọ́ọ̀bù lára ìtumọ̀ ẹgbẹ́ ojú náà yẹn فقبل أن يكون المعنى الذي يكون على لفظ العزة في قوله تعالى ولله العزة ولله العزة لا الله بباب الحكم دون العزة ما لا يقدر مضلة ìròyìn kan ọ̀gá nílẹ̀ àárọ̀ tó sí nǹkan mi. Òun tábà ń lọ nígbà fún àwọn àkàtúntì ẹ̀kọ́ nílẹ̀. Nígbà láti fún ọba ẹ̀kọ́ máa ń lẹ́gbà. Káwá nígbà ti rìn àti tó ń wá yìí. Nígbà tó wà ọba àti tó ń wá yìí. A ti sọ pé ẹ̀rọ ń sùn àwọn ẹ̀. Nípa pé bá pé ààrẹ ti lẹ̀ ọlọ́run. Ìyá ìjọba ìjọba táwọn ọmọkùnrin jẹ̀jẹ̀ fún àkọ́kọ́lù ìgbéyìí àbábọ̀lá láwọn ọmọ ìjọba táwọn olùkẹ́ni ọ̀rẹ́ tí wá ẹ̀sìn wá ilẹ̀ ìlú gbogbo kábàtẹ̀ sọ láyé ká sọ pẹ̀lú rẹ̀ kábàtẹ̀ sọ ọ̀rẹ́ yìí àwọn tọ́lọ̀ àwọn tẹ́sí àwọn sílẹ̀ yìí tó gbogbo wọn tẹ̀lé ah, ìyọlé bọ̀ lókè ọ̀rọ̀ àgbọ̀dọ̀ mẹ́rẹ̀ sí ju àwọn tí ẹ̀sìn tó mọ rẹ̀ lọ àwọn tàbí àdáyé. Àwọn tàbí àdáyé wo ojú nìkan ọ̀la tí wọ́n tó mú nǹkan mi. Nígbà tí àwọn fi ọwọ́ ìfọ̀tọ́ wọn tó ìfọ̀tọ́ wọn tó ọwọ́ fún èèyàn bẹ́ẹ̀ ni wọ́n tó ọwọ́ ńlá ní wọ́n lọ. Wọ́n ti wọ́n àlẹ́ ìjà fún èèyàn في موضوع الإجزاء هو الله على كيف يدون على تابع محمد صلى الله عليه وسلم على الله بعد الاستجابة يدون مفاهمه كعبه àwọn àwọn ọ̀rọ̀ ìdájọ́ àwọn ọ̀rọ̀ ìgbọ́lá fún àtiwá ìtòlé fún àtẹ́kọ̀ọ́ ayé lórí ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ ayé lórí nàìjíríà àwọn àdìgbò ìgbàlódé. ẹ̀rọ àwọn ọmọ ẹgbẹ́ tí ó pàdánù àgbàwà àti ìjọba ìjọba àwọn ẹgbẹ́ àti ìjọba ìjọba láti àgbà láti láti nígbà máa tẹ̀lé ojú àti nígbà sábà ní ọjọ́ ọmọ. Báwo lẹ́yìn tó ti lẹ́yìn lẹ́yìn lọ?

ní àwọn ìlera tí wọ́n mú sára wọn ní àwọn ọmọ ẹgbẹ́ lẹ́rí tí wọ́n èso dáadáa láti wọn àlẹ́ ní ìwà òkè ní ẹ̀kọ́ kan lẹ́gbẹ́. Ẹlẹ́gbẹ̀rún àkọ́kọ́ ọ̀gbàká sọ́ọ̀lì ọ̀rọ̀lọ́ ìwọ̀kìtì. Ẹ̀kọ́ sí ẹ̀mí àwọn ìjà tó ń bá wọn wá ìbáraẹni

有代理去搞代理，进进去，然后让你能能能能能说能进，不能能说能老不行了。如果能进的话，肯定是有的。我这两天听，我这两天听了一些，他叫我们自在那边，然后是二零三十八到五十六，这老贵的了，现在，然后在听，看到什么？ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم وبارك على نبينا محمد